It's hard. I should give you something fresh, eh? No. Okay, you the orange also is good for you. Okay. Hmm? Let me bring this. Okay. Mm. No, I want to put something in that. So. <coughs> dání o. àyàn kọ́ mi kí ni mo fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀. o fẹ́ lẹ́mọ̀ tí mo ṣe ẹ̀mọ́ àbí. ó yẹ mọ̀. ìwọ̀n náà yẹ jíjí sí I you name? make your a ti lọ ṣe self medication wa the self medication. Hmm? kọ́yí tó ti lọ́n kò tí ì pé tí àwà tó ní ìgbẹ́. Hmm? Mercel medication àti lọ ra Mercel medication for cough easy. Uh-huh. This one is 30 um, eh? I will show it but it's 30 okay this is mm, actually you are taking small small that time this is it and if you want to take it now no problem at least that's the four times finish your food then here mm-hmm. ẹkún eléyìí náà ni so what's up everybody how are you wọ́n ti mú ọjọ́ tí I'm going to orí Auto Successor lami orí Princess Bola this information I'm giving you now àti lọ sọ́jà we owó ṣe ṣe mí lẹ́nu ó ti ṣe ó ṣe ṣẹnu mi ó ṣẹnu mi bí ẹnu ajú rere sorry jale ṣé o ti jẹ eléyìí tán àbó jẹ mọ o jẹ o jẹ mo ṣe wọ́n mi ṣe sọ fún ẹ pé iye tó bá fresh ló máa good fún ẹ tó bá fresh dáadáa. ẹ má bínú <laughs> mo kó nǹkan sẹ́nu òdélé Labour fi ètè information àti lọ́ra share medication we will get another cough syrup okay but this i'm coming i want to quickly go to Auto you see on this social media When I was busy fighting my battle, nobody support me. Nobody can force me to support anything I don't want to support. Okay? Nobody. Oh, four years ago. I want to share me share this also. Share. Four years ago. Mm-hmm. Yes. Chanel. I want to tell you something on this social media. When you are coming to my platform for the first time, and if you are a speaker on this social media, share it or oh. let, let one speaker just listen to this. On this social media, a lot of people who are rich or big or believe that they are bigger than, you know, they use you they use people to fight especially even people who hate you that want you to be that want to finish you they systematically fight you but the way they fight they won't come as if they want to fight you they will come like a friend and they will give you some information about some people the information may be true or false you understand me because they want people to hate you all right they give you that information at that moment They will control crowd. They will make sure people listen to you. All right? Because they want to fight people and they want to spread some news. The original news on this social media doesn't go viral like that. Okay? I remember, let me go to also Princess Bola. I want to explain this. look at this uh, video i share this video òun dànù ṣé ó ti kúrò ń bẹ̀ ni ó dàbí pé wọ́n ti gbé lọ. I'm coming. I saw the video today àtijọ́ tó ti tí mo ti share báyìí àná ni mo ṣe today I want to gbé lọ ni and I want to explain this video this video is four years ago ṣé òun kọ́ ni wọ́n gbé lọ yìí tán ti it was four years that's 2020 February or March February or March 2020 I did that video but I noticed that some people wicked souls they will go on that video I've done for a long time ago they will search it and they will comment on it some will even share it the one I did new one ò comment see. What kàn rí And now when, in that case, they are systematically telling you that, check this video. Now they know that when they put hatred, like that red uh, emoji, angry emoji, I can block them, but I don't do it now. So they put like. The like is not like. The love is not love. They just want to point something. When I look at the video I've done for a long time, and somebody like four years and somebody will go down you know four years video just imagine of recent maybe of recent I don't do video like that but before I do do video four times a day three times even when I go to office when I go to work before I start working I will do when I'm going to work I will be doing video in the car when I'm going going when I'm driving when I go to work I will do video when I close I give information I do video and I will share one thing or the other. Now, for just imagine the quantity, the number of the video I've uh, produced on this live chat. And somebody will go for the first, for the one for four years or five years. And then they'll be pointing at it. You understand me? When I look at that video today, I àtọjọ́ tí wọ́n ti point yẹn my máa gbé wọn okay. Some people believe I'm a fool. I want to actually remember. But I'm telling you, whatever tí n anybody tí n bá power, there is a meaning and there is a reason for it. Are you getting me? Some people, when you talk about them, they feel offended even if you are not abusing them. Some people, when you are talking, you are not even mentioning their name. But if that thing uh, that is happening actually bá mi paná fún it's nice eh? don't cover it so another people when you are saying something you don't mention name like that video let me tell you something that video was is it February or March 2020 And I was talking about uh, the title. I don't remember the title. But I talk about people who are kí lorúkọ wọn uh, these people the cream sellers and I was comparing I was doing I mean making some comparison I mentioned a lot of big people like I mentioned Oprah Winfrey respect. I said it's not bleaching, it's a rich woman. You understand? I said she's a rich woman. She out messing on people. She's a legend. She's well known all over the world. But she's not bleaching. I said that. I mentioned Tobi, I mean, the vice former vice president of Yemi Osinbajo. I said the wife also is not bleaching. I mentioned a lot of people including our current President Bola Ahmed Tinubu. I said the wife is not bleaching. I was doing that comparison there. I did my own four years ago. Some people are not yet some blogger today who are really going viral. They are not yet there. When they are talking to them, when you are not supporting them, you are not liking, you are not sharing it. A lot of people believe that you are you waiting on them. You understand me? And some people take you. Hmm? The video, you know, YouTube. Eh? The video you're talking about. Hmm. You know, YouTube. Mo mo share lórí Auto Professor Bola ló wà. So ẹnìkan lọ comment see of recent shares. Okay. It's not YouTube. I mo because it'd be more easier to find. no no so but in the beginning of the story I said something about Nigeria, the system, the government. I never opened my mouth to cause somebody like, okay, you have no certificates. I was also talking about the people who go to school. And after getting their masters, getting their doctorates, and they will come back, they will go back to the garage and start doing Uber and start driving Marua and rituals. That is Keke Marua and bite. I also speak about them in the same video. I say now, some of you, you'll be crying on social media that there's no work. Your mother borrowed money from me. She's selling pepper, selling some things at the roadside to train you to school. And then for your first, I mean, your first degree, you got nothing to do. Why can't you start doing something when you even mistakenly get the first degree? And I, I use a lot of experiments, examples. You understand me? It's not because we don't have it. It's not because we don't have the education. No. I was just trying to help people. You understand me? I said, after what is the benefit when you go to university and then you go to the street and start looking for money to go and do masters? You got all these document, I mean, all this degree, and there's no place to fit in. And you go back to the street to be driving Okada. A lot of things like that. And I check to you, and I also in that video, same video, I say some of you, even some of your leaders, that's what I said. And I know a lot of leaders get mad because of that. Things I have said four years ago. I said some of your leader will rule you. Yes. And I can still repeat it. I measure nobody. Okay? And it's a spirit, I mean, and it's a things that happen. It's, it's a practical. I said some of your leaders, those who have ruled you, who ruling you, I said they don't have even degree. And the, the law of Nigeria said when you have a O level, that diploma, you understand me? When you have your diploma, you have your secondary school, then you can contest, you can, you know, you can participate. You understand me? It's not compulsory for you to have your degree before participating in that election, I mean, in that politics. So far, you can read and write and what you are tending you are trying to tender to the government to the system is not is not fake so a secondary school on I mean order can be a president there's nothing wrong about that so in that video I say a lot of things and a lot of people are getting angry and if some people want to fight if I'm now pressing some people some people who actually want people to be fighting for them let me tell you You cannot use me to fight anybody. I feel like talking. I talk when I feel like talking. All right? I feel like talking when I feel like I you don't need I feel like talking when I feel like talking. I talk when I feel like talking another another English, okay? But some people when they want to fight, you understand me? And they want you to join the crew. They want you to join the crowd. They want you to join their league. They will be bringing out what you have said before. When I was doing my own, fighting and speaking nobody supported me so do don't support if I lie today I can go to ilẹ̀ Hausa I can place I mean Vice President Shettima that is a Fulani or what do you call him I don't know maybe he's a Fulani I'm sorry sir oh, I don't disrespect you I can put him on my platform because when I was fighting you never support me All right? when I was talking nobody and today up to today let me just tell you something I have on this Facebook, I have some, I it's not in my agenda before, but let me just be frank today. I have some hatred and it's going to remain like that forever for some certain people. Because when, when I was doing my own, nobody supported me. And later, when you want to be on the crew, want to do the same thing, that you are never supporting me when I was doing my, you want me to support you. It's not going to happen. Are you getting me? I did a video four years ago because now you you you have a team, you have a program, you have a mission you want me to go with you no ìgbà tó ń pín owó fún yín when they are giving you honour and money and a lot of things they never give me and when they give it to you, never share to me you never share me that love I'm not going to follow you listen to me I say whatever I want to say at the right time or that I feel like saying it I don't follow crowd one day work alone is a is a battalion if you don't know and I'm telling you I can love people I don't hate people but when you don't show me love It's a taboo for me to continue to show you love, to sell my love for sheep, to tell my, I mean, my dignity. And I'm not saying I'm the only one that is holy. Okay? So, I've done this four years ago. Omo konwa, wá níjọ́ mi o feda rukwe. Me, I don't hate him. But when I was talking, he wasn't there. I, I was, and they, in fact, that time somebody wanted to give me, I mean, give me money. I mean, somebody offered me money. But I refused to collect the money. I fought the person. I'm not fighting physically like this. I take it like a taboo. He gave me number, I mean, name of people who he bought a cream from uh, Tanio. Um, he, he mentioned two people's name on this server space. I never mentioned their name here. Like coming for them like direct. You understand me? But I came out and I used my brain because I don't want anybody to feel it. You want to see, maybe you are, because after some little time, they will tell you, oh, she's jealous oh, she doesn't want progress of people. But even people who talking, they don't want program my, my, my progress as well. All right? And if people are not supporting me, it's my rule, uh, my rule and regulation these days. I don't support you. You may, if the people love, if they like, What control gbogbo ayé ìsọ́ndà ẹ̀ toru pule lombo. What ló ń for Wọ́n ti ṣe fún wa rí And I, I, I, I learn, I, I, I stand on my faith. I learned to stand alone. Even when I have people, I will stand. When people supported me, I will do whatever I want to do. When you don't support me, I will do it. God will help me because I believe I have a supporter that is more than any man. That is God. Okay? So, anybody, anytime they want to fight because they now believe, you that have spoken, you've spoken about the leaders, you have been doing this, you have done this to them, you have said this. In fact, the president or current president of Nigeria, mo sọ̀rọ̀ sí wọn gan kọ́lọ́n dáríjì mi kọ́lọ́n káwọn náà dẹ̀ dáríjì mi but wọ́n tún mọ̀ pé it's not my fault do you know what àwọn tó ṣe mo dẹ̀ rí ọwọ́ ọlọ́run náà ṣé mi rí ọwọ́ ọlọ́run ni èmi tí mo sọ ní ọjọ́ yẹn lọ́hùn àwọn tí ọlọ́run bá gbé wálẹ̀ ní àkókò yìí ó máa tẹ́ grace of God táwa gan bá tún fẹnu sí láti sọ pé báwa ṣe báyìí fún wọn ló máa tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ kì í ṣe rọ́ mi ò mọ̀ wọ́n rí personally o wọn ò pè mí o mi ò pè wọ́n rí o àwọn tá a pè gan wọn ọ̀dáwọn o ṣùgbọ́n mo mọ̀ pé tí n bá sọ̀rọ̀ mi lórí platform mi pẹ̀lú inú kan ni mo fi sọ̀rọ̀ mi tí mo dẹ̀ mọ̀ pé mi ò ní mo right hundred percent torí pé tó bá jà dáadáa tó bá right tẹ́lẹ̀ àwọn èèyàn bá provoke ẹ títí tó bá gbẹnu kúrò bẹ́ẹ̀ ó lè jẹ́ kó jẹ̀bi mo mọ̀ pé ní beginning of this issue I never kò sẹ́nikẹ́ni tí mo jẹ̀bi ẹ̀ irọ́ ni àwọn èèyàn pamọ́ mi because wọ́n ti ń ṣèkà ilé ìjẹun nìkan náà wọn akọ́kọ́ ṣe é fún they are not doing that for me but èmi gbàgbọ́ nínú Ọlọ́run pé búburú tí ọ̀tá mi ṣe lónìí ire ló máa jẹ́ fún mi the way people are pointing hand just doing many things for me to be ridicule here i'm actually gaining popularity a lot of people don't mọ̀ mi tẹ́mi ò mọ̀ mi ṣe wá yẹn they will go they will they tell themselves go and check that lady she go you know go and check, check that a lot of people go after me not that they want to even kill me they just want to know me who have done this some are with good impression some are bad with bad in, in, in, impression so A lot of people knows me. It's a privilege. If the government could recognize me to the level that they will punish me for little things I will say. What about you, all of you that say many, many things because they could not hear you? They don't know that you are terrible. But because the great people also can hear me, that is why they will see something. And you'll be feeling that, okay, she has said something at this social time. And they can feel offended over the issue they see me that is why ẹ̀yin ẹ̀ kan sọ gbogbo ọ̀rọ̀ tí mo sọ yẹn ẹ̀ rí pé you some of you believe that I'm just some of those people wicked people just speaking nonsense they believe that oh they are pardon it's because you are not heard okay if I don't want you to be pardon those of you saying jargons if I don't want you to be pardon I know how to do it I just need to cut you on my platform and place you on my platform If today you can get your punishment today or tomorrow, but we are not going to go scot But for me not to cut you, you believe I hate on you, I'm trying to save you from what, what, whatever punishment waiting you on in future. And also speak. Try to nullify some things. Not because I'm a fool or I want you guys that you always wait war against me to gang by me, to support me. I've done good to many people on this social media the speakers also, they down they, they turn me down. They have dealt with me. A lot of people are happy. They start selling me something. My daughter, look at her. Mi ò pọ́mọ lọ́mọ ni kò sẹ́ni tó lè pọ́mọ mi. Tó bá gbé wa lẹ́ẹ̀mẹ́wàá, tó bá wish whatever you wish my daughter, you wish me. It's going to be your portion and your children portion. That's it. And I always stand on it. Except I wish you bad. If I don't wish you bad, you wish my daughter bad, you wish me bad, you wish my children bad. Whatever you wish me or you have done to me, the Almighty God We pay you back together with because if you want to torture me you can torture me alone allow my daughter to be free to have whatever necessary that you understand me because I don't wrong you I'm not a killer I'm not a troublemaker I am not a uh, terrorist I am not a fraudster I am not a kidnapper I'm not doing any bad thing I never I don't do any bad thing so authoritatively I have rights to some good life because I'm a good representative. I am a good ambassador. Okay? So, I want peace of people. I want safety of others, not for me alone. All right. I am looking for peace of others, goodness of others, not downfall of others. And I know that people with bad mind, with corruption mind, with wicked spirits, They always look for people to support them. Listen to me. At this junction, when you support me with what I want, what I have, I mean what I need, I will support you, but you don't support me, count me out of it. Toba bá wù mí mo lè gbé Shetima kí n fi ṣe DP mi. Ẹ má bínú o Mr. Shetima, tó rọ́jọ́ tí mo kuku bu tí máa máa support ta máa support the crowd. Ọmọ ṣe tán ọmọ ni because they will now believe that ìwọ ni less privilege. Toba use ẹ tán, ìgbà ma máa máa settle ní kákọ̀ sí wọn ìwọ ni wọ́n máa lé mú kiri I don't have time for bullshit nobody can use me to fight scores if you want to fight fight your battle fight anybody you want to fight your crew tẹ́ bá jọjọ ṣe pàdé ìpàdé tẹ́ bá ṣe tẹ́mi ò mọ̀ ẹ máa fẹ́ kémi wá máa dánu sí nígboro I don't so please whatever you are doing in Nigeria whatever you are doing on social media that I'm not part of your meeting please count me out when it is time to speak because ṣẹ́rí bí mo ṣe wà ń sìn kò sí pé bóyá wọ́n monetize kò sí monetization ìgbà tí monetization wà ń bẹ̀ ògbólógbò lórí olórí burúkú ni máa pè wọ́n those of you supported her he came directly to flag my show to flag my page all of you bẹ́yẹn tẹ́mi dẹ́ ti ṣe one good thing kàn ṣe àlàyé fún mi ẹni tó wá flag show mi tó ní mo bùn yẹn the woman the terrible woman that said that àwọn ah, ni ó ti ń blog ti kí ló kàn mí pẹ̀lú blọ́ọ̀gì wọn àwọn tó ti blọ́ọ̀gì ìṣíwájú wọn mo appreciate ìyá wọn ìyá yẹn ibi tí mo máa appreciate àwọn tó speak lórí mídíà tó báwo mo ṣe mọ̀ pé màmá kan wà tó ń jẹ́ ìyá ńlá tó wà ní Amẹ́ríkà báwo mo ṣe mọ̀ pé màmá kan wà tó ń jẹ́ Oprah Winfrey báwo mo ṣe mọ̀ pé in fact ọmọ mi àti bàbá ẹ̀ kọ́lọ̀ máa fi fọ̀rùn kẹ́ bàbá ẹ̀ ó máa ń pè mí ní nígbà yẹn torí bí ṣe máa ń múra mi ṣe máa ṣe kókókó bára mi ṣe le ṣó ti eyín mẹ́yẹn ó máa ń pè mí ní mi ìfẹ́ ní ní tó máa ń pè mí tolúwa ni mí o do you remember that name of that celebrity that your daddy and yourself used to call me in South Africa then speak loud now Queen Latifah Queen Latifah you are not sure again is what he used to call me so I follow things and I listen to news if i'm do if i don't have education people like me àwọn information tí n bá gbé jáde àwọn puruntu tí wọ́n bí puruntu tó ń rò pé wọ́n kà mí mọ́ mo lè máa fi òyìnbó mi sọ kó má sáà níbi tí létí dáadáa o but you know that i have knowledge of tí n bá ń sọ nǹkan ní tí mo sọ yẹn mo lè má àlàyé ẹ lè má yẹ torí pé the kind of english you want me to to use the tone you want me to use i may not use for you but when you listen to me you know that the sense in what i'm saying okay irú ìyá orí burúkú tó wà lórí facebook tí ẹ̀yin yorùbá àtàwọn politician tí ò ní jẹ́lẹ̀ mọ́ tí wọ́n fún lọ́wọ́ yẹn ó wá flag show mi ìgbà tí wọ́n nà táwọn èèyàn gbógun tì gbogbo èèyàn pátápátá tí wọ́n dìde ogun sẹ́mi yẹn lèmi ti speak fún one way or the other so mi ìdẹ̀jẹ̀rẹ̀ ń bẹ tí bá wà on my own is better náà àwọn èèyàn ti ń gbowó lórí social media for long kò yẹ kí n máa pariwo pé mò ń wá owó láti sanwó lé mi gbogbo nǹkan náà fi bá mi jẹ just to show that àwọn politician lọ́wọ́ sí àtàwọn kan dẹ̀ wà ń bẹ́ẹ̀ so tó bá bá mi jà tó bá lò lágbára lẹ́ni èmi hand over everybody so sọ̀wọ́ ọlọ́run ẹlòmíì tí bá tún ṣe nǹkan míì wọ́n máa gbé ẹjọ́ bọ̀ pé bàbá ọmọ tiẹ̀ kú ẹ ọmọ àwọn ní bàbá nísì àwọn everybody ló máa fa ayélẹ̀ ní ọjọ́ kan ó kàn fi ayélẹ̀ bí àṣẹ fẹ́ ni àti pé àwọn èèyàn bó ṣe ṣẹlẹ̀ ṣeṣiye so bó ṣe ṣẹlẹ̀ ló ti èdè wá pé èèyàn ń lásìdẹ̀ǹt tó ń kú tí pa ń kọ́ tí òun ṣe àwọn èèyàn yẹn pa tí mọ́tò bá pa ń kọ́ tó lásìdẹ̀ǹt tó so many anybody ló ti wá sáyé òun dẹ̀ ti lo nìyẹn tí ẹ kò sí pé ìjayà mọ́ pé òun wáyé ọjọ́ òun máa lọ òun ti lọ ti lọ fèsì ọlọ́run àwa tá a kù lọ́lọ́run kọ́lọ́run dá sí ṣó ti yẹ yín kó fún wa lẹ́mìí gan àtàláfíà anybody má fi ọ̀rọ̀ kọ̀ọ̀kan má fi alẹ̀ mọ́ mi don't use me and i'm not ready to be anybody's slave i want to be myself because when i need people nobody was there for me ṣé ẹ ti rí bí mo ṣe lọ sí yẹn do you see anybody speak for me pé wọn ò fọmọ mi lóògùn pé yín sin àwọn fẹ́ speak fún ṣé ẹ gbọ́ mi ò lè sọ bóyá wọ́n kọlù lórí ẹ̀ òtán bá dẹ̀ pè lẹ́yìn definitely wọ́n á ti sọ pé okay go okay go and take something like this ṣe rí pẹ́lú bọ́dí stick fún mi so kí ni mo máa worry ipa ẹni tí ò kí ẹ̀ fún mi I don't want to worry again about people who don't worry about me and you cannot force me to be humble me if anybody tó bá dọ̀ fẹ́ humble me sọ́dà nǹkan tí bá ní mi ò fẹ́ mo fẹ́ kí ọlọ́run kó tètè bá mi fi kú ṣèdájọ́ ẹ̀ kó bẹ́ẹ̀ má kú èlò kó kú kó kú kó don't force me on that things I've been a I endure so much. Sorry for my voice. I endure so much. I'm a very humble person. I smile at time when I'm when when I supposed to cry. I neglect when I supposed to look at that thing and just say something. Okay? So for this, I know there's a price every time you pay price, but you know, I pay a lot a lot of price. Please let me be. And that woman, somebody will want me to respect that woman God forbid everybody tí bá ló lo limit ẹ̀ tó ti lò tán nìyẹn kó kóṣì lọ anybody wá dẹ̀ support ẹ̀ bá ṣe sọ́yìn ó máa wá sí ìmúṣẹ wípé ẹnìkan máa fún ẹnìkan lógún ní oògùn àti oúnjẹ kó lè ní strength láti jàgbá ayé mi jẹ the Lord will judge them when it is time okay so there's some people they finish their limits ṣé rí gbogbo nǹkan tó ń ṣe mí fún mi kù bẹ́ẹ̀ wọn ò tí ì ṣẹ̀mí o ìtọ́ni kan ṣe fún mi ń bá fún fún wèrè ní fèrè ń fọn jáde fún mi téèyàn bá dẹ̀ ń forí àpá orí àpá iṣu orí àpá iṣu tó bá fi wọn àlejò ó ní kọ̀mọ̀ òun ò gbúdọ̀ fẹnu sọ̀rọ̀ fún ẹ tán ṣùgbọ́n everybody everything has its own time so all of you tẹ bá ti fẹ́ ṣe nǹkan ẹ she say he is now praising aṣíwájú now but ó ti sọ̀rọ̀ aṣíwájú rí i'm fucking what i'm fucking what gbogbo àwọn tó ti sọ̀rọ̀ aṣíwájú èèyàn mélòó nínú wọn ni wọ́n ti pa àwọn èèyàn tó tú tí òun ṣe pé wọ́n sọ̀rọ̀ wọn látọ́ tí wọ́n tún ẹ̀pù ṣáṣíwájú ẹ̀pù mi rí ni ṣé wọ́n fún mi lówó rí ni ṣèbáṣíwájú ló gbéyàn sí power náà máa ní tíkẹ́ẹ̀tì náà máa ní gbogbo àwọn slot wọ́n dẹ̀ fún yàn pé slot yìí o I give it to you use it àwọn tó dẹ̀ fún slot wọ́n dẹ̀ báyé wọn jẹ́ I mean sorry wọ́n fẹ́ báyé wọn jẹ́ wọn sí ní position lẹ́nu wọ́n ń búra wọn wọ́n ń jà wọ́n ń ṣe oríṣiríṣi wọ́n lékun síra wọn wọ́n jọ ń léjò sára wọn kí wá ní ọ̀rọ̀ tẹ́mi sọ tẹ́ máa máa wá rí pé ẹ iye wọn ti pé i'm not following crowd o you can see me these days i have many things to say but i will not put my mouth into some things ẹnìkan bá bìlì pé a máa jẹ́ ó máa ṣiṣẹ́ ni ká máa fún ẹlòmíì ní strength ẹ̀ ká máa fẹ́ ẹlòmíì ní glory ẹ̀ ẹni tó bá gba glory yẹn gan oúnjẹ májèlé ni àwọn tó gba ẹ̀tọ́ mi tó fi sínú nǹkan wọn lẹ́nìí wọn mọ̀ bí tára wọn wà tí wọn bá ṣèdájọ́ fún wọn ọ̀rọ̀ tá a sọ lásán yìí lásán ọ̀rọ̀ tí a sọ lásán yìí lásán ó ní ìtumọ̀ lọ́jọ́ òní ó tún máa ní ní ọ̀la ṣó ti yé àwọn èèyàn lè máa sọ pé kán máa fi ojú ayé ṣe pé ó máa ń purọ́ mọ́yàn ni ó bá tòyàn jẹ́ náà ni tó bá jẹ́ pé ṣe ni mo kò hate wọn tí mo fi sọ bẹ́ẹ̀ eku èmi ni mi ní àtọ́lọ́hún nìyẹn mo wọ nínú ayé yìí èmi ní àtọ́lọ́hún nìyẹn ó ti yé so ìyẹn bó ṣe jẹ́ fídíò tẹ gbé sókè yẹn tẹ máa lọ máa nọwọ́ mú fídíò tẹ bá ti nọwọ́ mú yẹn tí máa gbé wá sókè ìwàhálà ti yín ni ìtẹ̀mí ṣe níjọ́ kìlẹ̀ àná ṣó ti yẹ yín despite pé mi ò jẹ̀bi anybody ṣé ní tí mo ní wọ́n forúkọ aṣíwájú ṣe fún mi ṣé tòótọ́ ni wọ́n fi ṣe àbí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ṣé ní tí mo ń sọ yẹn ṣé tòótọ́ ni wọ́n fi ṣe àbí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ̀mí kankan ni wọ́n ṣe fún a lot of testimony ló wá ta but nígbà míì má fọkọ mi dáná ọjọ́ kan la máa ń kọ́ àwọn pínyà máa sọ pé ọmọ tó ò ní jèrè wọ́n tó bá ní mi ní jèrè ọmọ tèmi ò ní jẹ tiẹ̀ ó bá bí bílíọ̀n ò ní jẹ kankan tó bá jẹ́ ọmọ kan lẹ́nu ẹ torí pé mi ní kó má jẹ tiẹ̀ torí pé mo sọ̀rọ̀ pé gbàgọ̀jẹ̀ mi ò fẹ́ mọ́ ẹ fi lòmí tó téèyàn bá sọ fún ẹ òtẹ́ kan wà ní nàìjíríà mi ò mọ ibi tán ló wà bóyá lẹ́pẹ́ ni mo sá fún ẹ tó mo kúrò nàìjíríà wọ́n disturb mi lórí owó mi ni ò jàyàn lólè owó mi ni ogún mi ni mo sọ tó ti yẹyìn ó yáwó bẹ̀rẹ̀ sí parọ́ mọ́ mi simply because jealousy ti wọ̀ àwọn abatẹnijẹ́ wọ́n dédé rí èèyàn tó fẹ́ lọ sókè wọ́n ní ìwò ò qualify ta ni yálà ya ẹ o sì ní ẹgbẹ́ òkùnkùn náà báwo ló ṣe máa kọ́lé báwo ṣe máa lọ́kọ báwo ṣe máa bímọ báwo ṣe máa nífọ̀kànbalẹ̀ kò ní lè this is what they do in our country is that a country country ni country wa ṣùgbọ́n àwọn èèyàn kan ló jókòó náà kàn ń babẹ̀ jẹ́ so ti ye so gbogbo ètò ẹgbẹ́ tí mo sọ pé all this video some of your leaders they don't even have degree ṣé èbú ni torí mo rí pé gbogbo àwọn èèyàn tó jẹ́ leaders yẹn wọ́n fẹ́ káwọn leaders yẹn kọ́ máa believe pé tó bá fẹ́ support mi kọ́ máa sá fún mi mi ò believe nínú anybody mo believe nínú Ọlọ́run because ọ̀rọ̀ kan tí mo sọ ní four years ago ọ̀rọ̀ tí mo sọ four years ago yẹn àti ẹ̀ mọ̀ pé bóyá president Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ jẹ́ president mi ò dẹ̀ mọ̀ bóyá ní ti máa ṣẹlẹ̀ and again àwọn tó ti jẹ ṣíwájú wọn òfin constitution Nàìjíríà ló sọ fún ẹ pé sami school sat ó lè jẹ́ president kò sí nǹkan tó fi ń ṣèyàn mi ò dẹ̀ dárúkọ anybody in, in fact ẹni tó rẹ̀ nígbà yẹn Buhari gbà yẹn náà wọ́n ní mi ò bá wọn bú Buhari ṣé ẹ fún mi lówó ni ẹ fún mi support mi le lè fún support and again kò yẹ kẹ́ máa rí mi bíi pé mo important Si ó bá ti jẹ́ pé mi ò fún yín support torí pe ẹ mi bí ẹ tó wà important why tí support mi máa fi wá tó máa fi ní go and lobby and go along and go and support and go and group group yourself with some I mean certain group then you can be up I look at them mi tí rẹ̀ tí mo lè mú mi ò rí àwọn míì ti wá rè pé wọn ò tí ì àbí tí wọ́n dẹ̀ tí ì ṣe nǹkan burúkú fún mi àwọn èèyàn ṣèkà fún mi gan lórí Facebook yìí ó kú few days tí bàbá ọmọ mi máa kú wọ́n announce ẹ̀ sílẹ̀ few days gbogbo àwọn tó wà announce ẹ̀ tó bá ní trouble pé wọn tó bá ní kí n gbé àbí kẹ́ńsìn kí bẹ̀rẹ̀ sí ńlá ṣẹ̀ gbogbo nǹkan tó ṣe kò sí nǹkan tó lè ṣe fún wọn bá ràn lọ sẹ́wọ̀n kò tó nǹkan tí gbogbo wọn tán ti parapọ̀ tán ti ṣe lórí social media but àwọn èèyàn ló bẹ̀ wọ́n who are the people sending them àwọn wo ló ń bẹ̀ wọ́n níṣẹ́ burúkú náà èmi dẹ̀ rẹ́ mi ò fẹ́ kẹ́nìbọ̀dì bẹ̀ mí níṣẹ́ dé tòrútòrú mi ò fẹ́ sẹ̀ mi am not ready to work for anybody náà máa sọ pé wọ́n máa fi fake love fún mi wọ́n promise ẹni heaven and earth lẹ́yìn tó bá lù ẹ̀ tó wọ́n trash ẹ̀ wọ́n sọ ẹ́ sínú danger ìwọ nìkan máa kórìí àtẹ́lẹ́dà ẹ̀ síbẹ̀ few days kí ó kú kọkùnrin yẹn kú wọ́n dẹ̀ announce lórí facebook mi ìmọ̀ ẹ̀ pò náà fẹ́ pa ó kú tán the same olórí burúkú wọn wá ní ó fẹ́ ṣe birthday ẹgbọ́ read my lips ọjọ́ bẹ́ẹ̀ dẹ̀ máa jáde máa ṣépè fún gbogbo ẹ̀ tó bá support ẹ̀ àtàwọn tó bá jáde fún tó celebrate ẹ̀ read my lips bàbá ọmọ mi ni àbá ti jà wo ká ti jà ẹ ọmọ ẹ ò lè bàjà láíláí èmi náà ò lè bá ọmọ mi jà for that he remain a, a person he has a place in my life even gbà tó tún kú a lè má fẹ́ra mọ́ I don't take my life like that I don't take things like that and somebody will now come á wá sọ fún mi ní ọjọ́ náà tí bàbá ọmọ mi kú á wá máa fi mi á máa gbo òkú ẹ̀ mọ́lẹ̀ ọjọ́ kẹta wọ́n tún lọ gbé ọmọ tí mo bí nínú mi my first fruit wọ́n ní kó wá sọ jargon about me and then you want me to forgive such people never I cannot I will not fight them ṣùgbọ́n I can never mi lè bá wọn ṣe kẹ́ lọ kó owó oúnjẹ mi sí ọwọ́ wọn ọlọ́run ò ní jẹ́ ẹni bá lọ́ọ́ máa ṣe bẹ́ẹ̀ fún mi àwọn ọmọ ẹ ò ní tẹ́gbẹ́ mọ́ láwùjọ. the same person yìí wọn fún èmi ní owó wọn ọfà mi lẹ́nìtì ọkọ ẹ kàn fẹ́ wípé wọ́n ti gbé ọkọ ẹ sábọ̀dù sọ fún mi ó pè mí mo ní voice note yẹn ó sọ fún mi ó ní tòtórí mi ni wọ́n ṣe gbé lọ sí nàìjíríà mo ní mo mọ ní gbogbo àyẹn náà ó dẹ̀ fẹ́ kí n wà bí kì í ṣe kó fẹ́ ẹni yẹn kò mọ̀rọ̀ sọ kò mọ̀rọ̀ mí sọ náà ó dẹ̀ padà tó bá ní ọmọ níṣẹ́ ẹrú ó máa fi tọmọ jẹ́ ni kí ni Wàsíù ṣe fún àtàwọn others tó máa fojú wọn gbolẹ̀ kò lè gba nǹkan tí ó fi tó máa ń ṣe fún yàn lórí bíbà máa máa pariwo pé mi ò rówó lẹ́sàn obìnrin yẹn dẹ̀ tún wá rí i pé wọ́n monetize page mi bóyá lọ bú ẹnìkan ọjọ́ tó lọ bú pásítọ̀ kí lorúkọ pásítọ̀ yìí o pásítọ̀ yìí o tí ọkọ òrìṣà ìjàfọ̀ tí ìyàwó ẹ̀ jẹ́ ẹ̀gbọ́n kí lorúkọ sínétọ̀ kí lorúkọ mami bọ̀bọ̀ tó fẹ́ jẹ́ sínétọ̀ yìí you know torí pé wọ́n ó dẹ̀ pé wọ́n strike page ẹ̀ nígbà yẹn because of that show òun fúnra rẹ̀ wá strike page mi mi ṣe ìkọ̀kọ́ fún omi ò dẹ̀ sọ̀rọ̀ ẹ o torí pé ó bú mi lórí platform ẹ̀ mo dẹ̀ kọ nǹkan sábẹ́ platform ẹ̀ padà mi ò wá sórí platform mi láti wá bu ó wá wò pé òun ni goddess òun ni masuba lórí social media ó dẹ̀ wá flag show mi because ó bìlí pé òun fẹ́ kí anything pẹ̀lú gbogbo òṣì tó ń ti ṣe fún mi lórí social media yìí and they want me to be submitting to that person in fact if you wish me that ikú burúkú lọ́lọ́run máa bá mi fi san fún ẹ so asin mo ti rí wọn tí bá sọ pé mi ò mi ò bẹ́ anybody ṣeré nínú gbogbo wọn yẹn mi ò like wọn ni tó in fact máa tún rẹ tó tún close wọn mi like wọn kọ́ fún mi lómi nígbà I won't take it. four days tí bàbá ọmọ mi kú wọ́n gbé ọmọ mi wá ṣọlá ṣọlá bẹ̀rẹ̀ sí sọ jágọ̀ tí ò bá sọ bẹ́ẹ̀ wọ́n lè ní wọ́n máa pa náà. ìwọ lélẹ̀ ìwọ fake account ni ẹ kò ní dáa fún ẹ kó sì lọ kó sì lọ shut up cow <laughs> you don't call me buffalo buffalo with horn like this it destroy tó bá dúró ó lè destroy buffalo can destroy elephant tó bá jẹ́ rhino gan lẹ pè you can call me right now you can call me whatever copotemus you can call me but you cannot Toba bá jẹ́ copotemus náà tó bá mú eyín àtẹnu ẹ̀ tó you know you die you die you like you call whatever you call that's not the name God is calling me. ìwọ lórí burúkú ye. orúkọ ẹ ló mọ̀ mọ̀ pé yorùbá ló máa jẹ́ náà yorùbá ló máa jẹ́ náà olórí burúkú idiot ọmọ àlè yorùbá ló máa jẹ́ náà such people they will now tell me to to go and love I mean to go and join with them to join with who who with who I hate them mo sọ yẹn. I hate them. You cannot you, you cannot use me. Okay? You cannot use me. But you will not sọ́sìbítù yẹn gan-an fún wa lóògùn a ti lọ ra oògùn náà wọn fún wa lóògùn àdẹ̀ ti lọ rògùn ṣé ti yé so ara ló ń ta yín you are feeling so much pain ẹ máa jẹ pain yín alright i don't feel you i don't miss you i don't like you i hate you to God who made me. I hate evil people. There's nothing kò sí wọn offer me. There's nothing you can offer me. Life ẹ ti pa odidi èèyàn náà, èèyàn ti lọ lórí ẹ̀ lẹ́yìn tí ẹ destroy business me. Tell me about today by my door. dúró sórí Facebook ní Ẹ̀sáàbọ̀ máa dúró terrorist ó máa dúró sórí Facebook ni. Pikin Kong. Mo ní dá fún yín are you the only one here on the Facebook? When I look at media, when I look at Facebook tí n bá fẹ́ payí mo block gbogbo yín I see video I see people who are on the social media inú ẹ̀wọ̀n lẹ́wà gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe bí olórí burúkú yẹn ẹ wà nú they will be teaching you wọ́n máa ṣèkà fún ẹ wọ́n máa ní wọ́n train ẹ what are you training me kí o kí o mi kí n jẹ́ ẹ̀yin olórí burúkú mo lọ sọ́sibítù wọn ò fún wa lóògùn mo lè mọ́mọ́ kí n kúrò ńbẹ̀ náà kí n má sọ nǹkan tí mo lọ ṣe I purposely telling you ẹ máa rò pé iṣẹ́ ọwọ́ yín já ni iṣẹ́ ọwọ́ yín ò já náà nígbà tá a bá dé hospital máa sọ pé woman yẹn one lady is there don't do this to her àwọn tó máa ní kó má ṣe nǹkan fún mi yẹn náà wọ́n máa wò kí ni reason you get me ẹ jẹ́ jẹ́ kí n popular ni tẹ́ bá fi mí lẹ̀ tẹ́ kàn jẹ́ kí n rọra ṣe tèmi kó sí lọ́jọ́ tẹ́fí mílẹ̀ fẹ́ jẹ́ kí ló ráṣẹ́ ti tèmi wọ́n lè máa mú omi tó tó yẹn ẹ kàn ń polówó mi ni náà ẹ ń polówó mi ni náà èèyàn mélòó ni nínú yín tí wọ́n máa rí tó mọ̀ tọ́ntọ́n tó ṣe jàdí wọ́n mọ̀ yín náà wọ́n mọ̀ yín ọ̀rọ̀ tí mo sọ ní four years yẹn mi ò bá yín ṣeré mi ò bá yín ṣeré ẹ̀ máa tó I feel dangerous for me and those of you sending people around me sending children, sending àgbàlagbà around me, around my daughter. You cannot pull me down. Okay? Those of you, I don't want to be saying that you are going with poison up and down. But remember that this this system is not your system. Nigeria system kò débi. Tolúwa nílẹ̀ ní tòótọ́ àtẹ̀kùn rẹ̀. Ṣùgbọ́n Nigeria system kò débi báyìí. Ó ti yé bẹ́yẹn. Mi ò dẹ̀ sọ pé Nigeria ló wà behind it o. But Nigeria ló tún wà ń bẹ̀. Okay? Hmm torí nǹkan tó bá sọ fún fèrè ní fèrè máa ní èmi ò dẹ̀ need láti ṣiṣẹ́ pẹ̀lú anybody okay please for God's sake nobody should use me i'm not a mi ò ṣe tools mi ò ṣe irinṣẹ́ fún ẹ̀mí èṣù tán kàn bíi pé wọ́n máa use eléyà kàn bíi pé wọ́n fẹ́ use yẹ eléyà kàn bíi pé wọ́n fẹ́ use yẹ no no no kí lorúkọ ìyàwó ẹ náà jẹ́ ní ti ẹ̀ post bọ́bọ́ ìsòrí platform máa post àtijọ́ mẹ́ta wọ́n ti ń drag i'll post you. ok ìyẹn bó ṣe jẹ́ o mo fẹ́ fi fídíò yẹn mo fẹ́ fi wọ̀nyí lẹ́ẹ̀kan fídíò tí mo fẹ́ fi wọ̀nyí ṣe máa ń gbé sókè yẹn ó ti sọ̀rọ̀ kinní kan rí o ó ti sọ̀rọ̀ kinní kan rí o pàtí mo sọ ń kọ́ ẹ̀ẹ́n àwọn akọ́tọ́ ti sọ̀rọ̀ ní talẹ́fẹ́ pa afẹ́fẹ́ para yín ẹ mọ̀ pé ibi títẹ̀ nìkan tó ti bẹ̀rẹ̀ ní tẹnìkan parí sí bí tí tẹnìkan ti bẹ̀rẹ̀ mo ti fẹ́ gbélé gan ilé jẹ́ǹtì ẹ̀ dìlítì ilé ibi tí mo ti sọ̀rọ̀ fún wèrè wúma ẹ̀ lórí burúkú nìyí ni I want to delete any word ní bá ti sọ̀rọ̀ fún gan ìyẹn ti lọ story ni but I won't do that again èyí tó bá wù mí ni mo kàn fẹ́ sọ tó bá ti wù mí máa kàn sọ ni èmi ò ń ṣe àwọn ẹyẹ náà ẹyẹ oríṣiríṣi kìnní kìnní lèmi igu igu ni. Mhm, ó dà pé inú fídíò yìí ni so this video this video is this video it's four years ago yeah February twenty-eight look at it I want to show you February 28th. Sorry. Can see the date. Mo ní ìkìlọ̀ pàtàkì February 28th, 2020. Four years and some days now. Okay? Four years and some days. I listened to it, ìkìlọ̀ pàtàkì ni mo pè é. But mo sọ̀rọ̀ ipe mo sọ̀rọ̀ a lot of ọ̀rọ̀ and now because of that and delete it because I never call anybody gbogbo àwọn pípù yẹn yàtọ̀ sáwọn tó pè mí lólórí burúkú olóṣù kémi náà pè wọ́n lólórí burúkú olóṣù ọmọ àlẹ́ aláyé bàjẹ́ kí n dọ́bù ẹ̀ fún wọn mi ò pẹ́ anybody lólórí burúkú níbẹ̀ mo kàn ń sọ̀rọ̀ mi ni wọ́n fún mi lówó náà wọ́n fà mí lówó náà pé kí n fi ṣe iṣẹ́ yẹn mo reject ẹni yẹn ẹni yẹn wà ní Canada bíbà ṣé ṣé calgary ni mo fi mọ̀ pé ìgbà yẹn ni lẹ́yìn ìgbà náà ni ìyá àbàdàn wá gbé iṣẹ́ Fúnmi Beauty World ló wá ṣe ohun àtẹ́sábọ́ọ̀dù náà ṣiṣẹ́ ẹ̀yàn mayama wọ́n ti fún mi ní owó wọ́n ti ọ́fà mi ní owó tán pè mí kí n tí mo reject ẹ̀ iṣẹ́ tí n bá reject ní most of the time torí mi ò kí n bá ti yọ jẹ́ ó ní wọ́n ń gbé fáwọn tán máa tẹṣan mọ́ tán máa máa gbowó lẹ́yìn tí àbàdàn bá ti fún mi Beauty World jẹ́ ó wà nàìjíríà náà kí ló fi ṣe ṣèbó kúnlẹ̀ ní pé ṣáàjọ ẹ dáríjì òun ó yìí ń bá tèèyàn jẹ́ up to today ìyá àbàdàn ó sì ń bá tèèyàn jẹ́ openly and secretly up to date aṣíwájú Bọ́lá Ahmed Tinubu president wa nísìn ṣé ìyá Ìbàdàn àti ẹni tó ń gbé bó tiẹ̀ máa ṣiṣẹ́ kan ó méjì kan tí mo fẹ́ ṣe má jẹun má support má jẹun surprise má surprise yín ó ti yẹ yín báyìí má surprise yín iṣẹ́ yẹn pé kí n má ṣiṣẹ́ fún àwọn èèyàn tí mo ti pé wọ́n ti fẹ́ bà tèmi jẹ́ tí wọ́n dẹ̀ ti sọ iṣẹ́ nǹkan dáadáa ṣé ìyá Ìbàdàn tó sọ pé òun rí mi níbí àti mi ìdébẹ̀rẹ̀ àwọn dẹ̀ ló gba Libya wọlé tí wọ́n ti lọ Europe tí wọ́n ti lọ káàkiri mi ò lọ gbogbo bẹ̀yẹn mi ò lọ gbogbo bẹ̀yẹn bí tí n bá lọ máa sọ pé mo lọ tí n bá dẹ̀ lọ bìkan for my business kò ṣe pé ó ti eyín mẹ́yẹn mi ò wọ́wọ́ kọjá àyè mi ká máa bẹ́ bó jẹ́ ibi tí mo wà yìí tán bá ṣe yánmayàmá yìí fún wọn wọn ò ní consider ọmọ wọn o bó wà ní school o pé slow and steady win the race o wọ́n ti bẹ́ dànù wọ́n ti bẹ́ sínú iná mi ò ń bẹ́ sínú iná tán bá fi ìyà jẹ mí ìyà tí mo jẹ ń bìbà ó máa dìtàn tó bá ti yá tí màá máa pàṣẹ pé màá máa sọ pé ṣe rántí ọjọ́ tí mo mú jẹyà dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tí ò ṣe bí aláàrú lórí ìbò wọn ní kò lè ṣe bí adébọ̀rọ̀ lọ́jà ọba I can tell story mo ti lọ sí hospital nílùú yìí tí ó bá yá tọmọ mi bá di doctor níbí màmá sọ pé mi náà ti lọ sí hospital rí tí wọn ò fún ọmọ mi ní oògùn ṣọtiyé tí n bá lọ tí mi ò bá lówó nílùú àbí tí mo tí mi ò rówó lé tí mo wá dẹni tó ní owners owners of houses màá ní nílùú ìmọ̀tiwà àti mi ò rówó lé san yìí tí màmá pariwo pé ẹ bá mi san lé ẹjọ́ mo fẹ́ san lé ní so in tó ṣẹlẹ̀ sí mi lánàá mo ní mo roko rí o mo jẹ ìyà báyìí rí o ìgbà tó lóun padà wá ṣàánú mi mo ṣàlàyé ó wá di testimony so tí ò bá sí story kò ní sí glory ńgbà mi so mi ò kì í mi o kì í mi o dẹ̀ kì í mi ò kánjú tó ní ìrọ́ọ̀ṣì wá sáyé mi de ni rush lo. So ṣó ti yẹ so mo máa ń fi slow and steady win the race torí ẹ̀jọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ní hospital yẹn pé mo tún rẹ́rìn ni I know that àwọn èèyàn máa ti pẹ́ ẹ́ ìwọ tí wọ́n hate ìwọ tó ń ṣe kíní kan fún má má jẹun fún ẹ lábẹ́rẹ́ kú o má jẹun ṣe kíní kan fún ẹ o because people know what they can do i'm not saying we don't know the people behind it o i'm not saying the government i'm not saying the doctor i'm not saying anything but people just want me to be security conscious náà ni me too i think more than way people bẹ́ẹ̀ ṣe ń think fún mi táwọn èèyàn mi tó love man think for me. i think faster than that are you get what i'm saying but tí wọ́n bá tiẹ̀ ṣe nǹkan fún mi tí mo mọ̀ pé wọ́n ti mi gan màá màá tún wo pé it's one of those things and ọmọ mi bó tún jọ wá wà yẹn ọmọ mi tún wá jẹ́ ọmọ kan tó yẹ pé lẹ́ni sìn ẹni bó ṣe ń wúkọ́ ẹ̀ mo ní kó fi nǹkan bomú ẹ̀ àmọ́ bóyá covid àmọ́ ẹni sìn wọn fún wa ń test doctor ta pé kò bàdá wa lóhùn padà wọn ni wọn fẹ́ gba test wa ń jẹ wọn mọ kankan wọn ṣe gba covid test wọn pè wá bóyá covid o bóyá kì í ṣe covid o bóyá kì í kan wọn mọ̀ mo dẹ̀ gba ọmọ mi dẹ̀ ní presentation lónìí presentation wo ni French náà ni French language ó ní presentation ó dẹ̀ ó dẹ̀ ṣì strong torí pé kò tí ì iṣẹ́ mọ̀ ó ṣì strong dáadáa kí n má sọ pé kò strong ó lóun máa manage lọ mo ní presentation mo ní ṣé ò lè sọ fún un ó lóun máa lọ mú mi i will just go for that period of time mo ti gbé lọ lẹ́ẹ̀mejì ṣe ti understand ó ní presentation french ni ó lọ sí school kò tí ì yẹ kó lọ sí school because we don't know tó bá jẹ́ pé ó tẹ̀jẹ́ covid ó máa wà nílé for one week èmi gan bí mi ṣe wà yìí mo mo mo strong bí o tí n tó ti strong yẹn i cannot hold it i had to call my own self back and then kóhun dẹ̀ ṣe kíni kí tọ́jú òun because tó bá yẹ pé mo wà okay tó bá yẹ pé mo sọ pé nǹkan kan ṣe mí báyìí ọmọ mi á ti wọlé olóma tó gbogbo léṣe ló máa bẹ̀rẹ̀ sí sóúnjẹ mọ́mí what do you want what do you want ṣó ti yé yín adẹ̀wà náà láti tọ́jú ara wa nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà we got to explain ourselves at times let people know pé nǹkan tó ń ṣẹlẹ̀ rèé o ó dẹ̀ lè já wọn nọ́ọ̀sì àbáwọn nǹkan náà ló kàn tọ́wọ́ wú tọkàn bìlí pé okay side wa lélẹ́yìí o area wa rèé o a lè ṣe bó ṣe wù wá o ṣó ti yé yín kó dẹ̀ lè máa affect ẹlòmí kì í ṣe tọmọ mi nìkan kì í ṣe tèmi nìkan for others also you understand me so this video you can see is not today so all of you na normally go down to point my video and I will share it for you okay ìgbẹ́ tẹ́nìkan bá sọ̀rọ̀ ń sìn ẹ̀gbọ́ náà nǹkan tó bá sọ pé ẹnìkan bú wọn wọ́n ṣe lẹ́yìn tí mo ṣe yẹn iṣẹ́ tèmi ṣe èmi ti padà wá tí mo wá ṣiṣẹ́ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nígbà tí mo rí pé wọ́n bà wọn jẹ́ ni wọ́n purọ́ mọ́ wọn láwọn kankan nígbà tí ò sẹ́ níbọ̀dì mọ́ mo padà wá èmi yìí mo wá padà wá tí mo dúró tì wọ́n èmi ni mo kọ́kọ́ ṣe flag fún wọn pé wọ́n fẹ́ contest àwọn míì tún Wait me because of that wọ́n ní ẹ eh, is old ẹ eh, is out of the kìnnì kan is kìnnì kan kì í ṣe old ni mo fẹ́ jẹ́ o tó bá ti ní nǹkan tó lè deliver láti gbà wá nínú ìyà àti wàhálà tàbá wà éèjì wọn kò mátà sí mi ó ti eyín ọpọlọ wọn la need àti experience wọn you understand what I mean so òyìnbó náà kẹ̀dẹ̀ wọ́n máa ń sanwó bó bá ṣe rí o Canada ló máa ń sanwó pé how smart you are Canada ló nìyẹn bó bá ṣe smart tó lamẹ́ríkà yẹn kò sí condition tó bá wà òyìnbó amẹ́ríkà máa develop ọpọlẹ wọ́n fún ẹ lówó torí ẹ̀ tó bá ní any challenges tó bá ti wúlò wọ́n máa develop owó sórí ẹ̀ ṣó ti yẹ bẹ́ẹ̀ hmm. so ẹ jọ ẹ torí ọlọ́run mo bẹ̀ ni all these things is four years ago mi ò dẹ̀ sọ pé mi ò sọ nǹkan tí mo sọ o mi ò dẹ̀ bu anybody ibi tí mo tẹ̀ ti bú wọn gan pàápàá kì í ṣe pé mo kàn mú wọn bẹ́ẹ̀ ni torí pé gbogbo àwọn ọmọ yẹn bọ́n ṣe ṣe ń gbà yẹn àwa èmi mo dọ̀yọ́ mo tọ̀yọ́ bọ̀ ní tó ń sọ rèé o ní tó ń sọ rèé o àwọn èèyàn ní ẹ kò dáa kí n sọ ṣé èèyàn yẹn ṣé mo déédéé wá sọ ń ta ni àbẹ́ ìrojú mi gbà tí mo rí ń gbà yẹn ṣó yẹ kí ẹni tó bá sọ pé òun fẹ́ràn ẹ̀ àbí kí ni mo ṣe fún wọn tán déédéé ọmọ mi tán bẹ̀rẹ̀ sí bà nǹkan mi jẹ́ tán bẹ̀rẹ̀ sí ṣèkà fún mi tán bẹ̀rẹ̀ sí ṣèkà fún mi tán bẹ̀rẹ̀ sí ṣèkà fún mi gba nǹkan mi pẹ̀lú ipá And I ran away. I forfeit many things just for me to have my peace for my come, mi lè kó lè dàgbà lójú mi kí n lè ráyè ìfàyà mi tọ́jú ọmọ mi. Mo tún débẹ̀ wọ́n tún nọwọ́. They forced me to be speaking. She ṣe mọ̀ pé lómi ń gbà mí tí ò bá ẹni tó bá máa tó bá ti ń ṣèkà tí ò bá ṣe rẹ̀ kò kí ń padà. Ẹni tó ti ń ṣe ti ṣe rẹ̀ kò kí ń dúró. Ṣòtìyé ẹ lọ ni mo ti máa ń gbọ́rọ̀ tipe tipẹ́tipẹ́ mo ṣe ń pe ma pé máa wípé ẹni tí ba bá ń ṣèkà tí ò bá ṣe rẹ̀ kò ní dúró ìka òdì tó bá ṣe rẹ̀ báyìí yẹn mi pé á ṣe ní tó ń ṣe yẹn títí o lè máa tí ọwọ́ máa fi tẹ̀ á ṣe ní tó ń ṣe yẹn títí àwọn èèyàn máa fi mọ̀ pé ẹ̀ ẹ́ so bó ṣe pè ẹ́ ló ṣe ń jẹ́ àwọn èèyàn everybody mọ bó ṣe ń lọ everybody mọ everything are you getting me so ẹ jọ̀ọ́ o mi ò ní mi ò fẹ́ kẹ́ anybody kò mí pé mi ò ní sọ̀rọ̀ o àjàjà tí àwọn tí mo ní mo fẹ́ iṣẹ́ méjì tí mo fẹ́ ṣe ọlọ́run má jẹ́ n gbàgbé o tó bá ti tó kọ àkókò yẹn ọlọ́run má jẹ́ gbàgbé i will say it and i will do it tó bá ní mo ń jealous wọn go and write it down yes mo jealous wọn tó bá ní ṣe ni mo ń jealous wọn yes ṣe ni mo jealous mo ń jẹ́ ni ọlọ́run ò ní jẹ́ ń jealous ṣá tó ti ẹ̀yìn but má ṣe anything anybody want to say let them say it tó bá yá tó bá ní mo tó bá yá o tọ́lọ̀ bá bless mi tó bá sọ pé mi ì tẹ̀ ṣe apology fún wọn mi ì dẹ̀ nígbà tí wọ́n jẹ́ kí n parọ́ mọ́ wọn mo kàn máa bẹ ìjọba sí wọn náà ni pé ìjọba o ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn ilé ilé yìí o ẹ jẹ́ ní ti ẹ̀sọ́ báyìí bọ̀ tó lè má lọ viral ó dẹ̀ lè má rí dáadáa máa sọ pé EFCC ìjọba Nàìjíríà gbogbo àwọn tó bá ti ń gbé iṣẹ́ wá fún àwọn ẹ̀sà bọ́ọ̀dù àti tó ń ta ilé tó ń talẹ̀ yẹn tó dẹ̀ ń ta láti Nàìjíríà kọ́ńsọ̀ tá a ṣe wọ́n sọ ẹ lọ́wọ́ tiwọn Nigeria government gbogbo ilẹ̀ èkó yẹn tí wọ́n náà ti ń tà tó jẹ́ pórí facebook náà máa gbé wá láti máa ta ẹ̀pẹ́ ni àwa ti wá mi ò sọ pé kán gbé wá fáwa o ṣó ti yé mi ni kán gbé wá fáwa o ó ti yé yín ṣùgbọ́n wọn ò gbé wá fáwa àìmàjẹyàn wọ́n gbé wá fún wa a máa jẹyàn àti ẹ̀ nígbà ṣùgbọ́n a máa sọ fún ìjọba kí wọ́n máa béèrè àti efcc kan bá wa ọ́dìtì wọn when it is time ẹ jẹ́ nǹkan jẹ́ ń gbé sílẹ̀ iṣẹ́ iṣẹ́ gidigidi ni wọ́n ń tè téèyàn bá ṣe pé àwọn ń ṣe à ń pariwo pa àlówó wọ́n dẹ̀ ń sọ láti nàìjíríà wọ́n máa kó fifty million àbí fifty million kan náà sọ pé wọ́n kó wá sórí facebook lẹ́nujọ́ mẹ́ta tán wá kó fẹ́ sábọ̀dù ó ní twenty five thousand dollar twenty five thousand kan twenty five thousand i mean twenty five million kan twelve million kan àbí bẹ́ẹ̀ kọ́ ó ní ehm, ta ló ń ta ilé yẹn tó ń ta ilé tó ń ta mọ́tò tó ń talẹ̀ tó ń ta àti ẹlẹ́dẹ̀ àti tó ń tẹlẹ́dẹ̀ ọlábànjí Where's but where's um can I have a pen darling? Okay, I saw I got one. Ọlábà ni mo máa ṣe lọ́dọ̀ ẹ bá dẹ̀ kórì mi níbi mọ́tò ló máa pa ẹ́. Ó máa ṣòfò tọmọtọmọ ẹni bá kórì mi níbi lórí náà. Ọlábànjí EFCC máa dá sí o. Máa pé EFCC àti Nàìjíríà gọọmẹ̀ntì torí àti Ìbàdàn ni wọ́n wà EFCC ló máa ṣe yẹn. Wọ́n gbọ́dọ̀ máa sọ táàsì torí kó tó lè máa san owó alvat twelve million tó máa fi press lórí Facebook bẹ́yẹn tó wà ní Nàìjíríà tí àwọn a lot of people there ń wá tí wọ́n ní a lot of iléeṣẹ́ àti gbogbo àwọn ní radio station tí wọ́n gbé fún wọn ìyẹn mi pé terrorist ni wọ́n Ọlábánjí hmm. Ọlábánjí ẹlẹ́dẹ̀ fàmàbí hmm. ẹlẹ́dẹ̀ gan àwọn oúnjẹ ẹlẹ́dẹ̀ o Bọ́lá lórúkọ tèmi jẹ́ Ọlábánjí farm ok farm àti kí lórúkọ ẹ̀ ná ps ps ni home. and property <laughs> mo ti kọ sílẹ̀ so Mama máa ṣe separately iṣẹ́ wà irú iṣẹ́ tó bí wọ́n àwọn yẹn ló ń fún ìyá àbàdàn lówó àti ẹ̀sà bọ́ọ̀dù lówó a máa bá tiwọn jẹ́ èmi ẹ má jẹ́ ká sọ fún ẹ pé má bá tẹ̀yàn jẹ́ ọmọ láwò kì í ṣe ọmọ láwọn nǹkan tó bá sọ pé kí n má ṣe nǹkan tí n bá ti ń ṣe tó dáa yẹn tó lè help ayé mi àfáwọn tí láti má bàtà àwọn tó bá fẹ́ bà tèmi jẹ́jẹ́ nígbà tí n bá sọ̀rọ̀ màmá mi tó ti fẹ́ tó ṣèkà fún mi tí mo sọ̀rọ̀ ọmọ mi ta ni ó wá kù yálàjà máa àwọn èèyàn tó ń ṣe ẹ̀ kó máa ṣìkà fún ẹ kó máa pọ́n wọlé òun ló máa ń jẹ́ kíkà pọ̀ sí láwùjọ kọ́ mi ní kò kí n gbá ẹ nígi lórí gún mi lọ́dọ̀ kí n lọ́ lọ́lọ́ ó ti yé ọlọ́bàájí à ń bọ̀ ìmù gan ìtàn sọ pé wo olórí búkú kan ní ẹ bóyá ló máa jọ̀rọ̀ ọmọ kò sẹ́ni tó yẹ tẹ́ ẹ pa lájọ́sí ẹ̀ tí ìsàn gbèsè ẹ̀ nobody because ọmọ mi wà lẹ́jẹ̀ nìkan máa tẹ́sí mi àmà ní kò abẹ́ ìyá wèrè ni ẹni bá tún sanwó fún ẹ́sà bọ́ọ̀dù lórí Facebook yìí ó máa fi ipò tó wà yẹn ó máa fi pàtàn ni tó o bá jẹ́ politician career politics ẹ máa bàjẹ́ kò ní to tó kò ní ṣe túnṣe mọ́ láyé àdàbí tó bá jẹ́ pé bó ṣe ṣe ni wọ́n ṣe yẹn àdàbí tó jẹ́ pé èmi ṣe bẹ́ẹ̀ fún èèyàn wọ́n máa pa èèyàn ẹ sábọ̀dù máa jáde ó tún gbé ọmọ mi orí platform náà ti ṣe interview fún ọjọ́ tó ti lọ investigate wọn tí gbogbo wọn máa lọ ṣe terrorism ó ń bọ̀ mi ìkọ̀rẹ́ ayé ni o tí wọ́n máa lọ ṣe terrorism ọmọ ma ní tí wọ́n máa lọ wá ilé àwọn èèyàn terrorism ni wọ́n ṣe àwọn tó wà lórí Facebook yẹn wọ́n máa terrorize àwọn èèyàn ọjọ́ ò lẹ́gbọ́ pé Auto Bola lọ sílé èèyàn kan pé kó lọ bá àwọn wádìí kankan ọjọ́ ò lẹ́gbọ́ ọjọ́ ò lẹ́gbọ́ we don't have time because i'm not a bad person i'm not a terrorist like that so Ọlábánjí àti ps home and property ayé yín máa bàjẹ́ lẹ́nu jọ́mẹ́ta mo ti ṣe fún yín rí mo máa padà wá tẹ́ bá múyàn nílùú Canada ẹ pé anybody ẹ lè pe prime minister Canada tó ga jù kẹ́ pé pé Auto Bola ó fẹ́ ṣe ó fẹ́ báyé yín jẹ́ call anybody ó lè pè tó bá wù yín náà lè pè àwọn ọ̀gá amẹ́ríkà olórí amẹ́ríkà kẹ́ni mo fẹ́ sọ̀rọ̀ kẹ́ lè pè máa súbà sí mi ó ti yé yín ayé yín ò ní da kò ní yẹ yín ẹ máa ṣòfò ni bí ẹni tó wà lẹ́kọ̀ọ́ gan tó lòun talé tó lòun talẹ̀ yẹn á pé fcc tó ló gbélé fóun tó ló talẹ̀ fún tó ló wà lábújá tó ti jẹ́ ọ̀rẹ́ sẹ́gò we are going to call fcc on you hear me and hear me good a lot of people in Nigeria ní ẹ̀pẹ́ ibi tán ti ń ṣe kíní yẹn ní a lot of radio station a lot of TV station a lot of people tó wà standard tí wọn ò ní bully tí wọn go after people ni wọ́n wà ní orílẹ̀-èdè Nigeria ni wọn ò dẹ̀ oúnjẹ tó bá gbé wọn bá rówó oúnjẹ tó bá ti ṣe nǹkan fún orílẹ̀-èdè Nigeria you are not pumping why are you pumping the money to Irish government to Irish um, system níbi tí èèyàn ti gba wèrè lances ó gba òsínwín lances tí Irish ìlú Dublin tó ń fún ó lóun síwí tí ò dẹ̀ síwí a máa ń hide under that Then destroy Nigeria, destroy innocent people, and then you now giving them advert again. I'm coming for ìyá yín, ìyá lájà yín, same goal. Wọ́n ní ọ̀rẹ́ ẹ̀ lẹ́nu tó fún lọ́wọ́ yẹn, mò ń bọ̀ fún ìyá ẹ̀. Ó ṣe mí nà, ó mọ̀ mí nà, ṣé kò mọ̀ mí nà? Ṣé kò mọ nǹkan tí wọ́n ń sọ pé MC ṣe fún mi? Mò ń bọ̀ fún ìyá ẹ̀, ṣé kò nílé kò to to to to ni? Kò nílé hot tó tó tó tó tó MC nà, kò hot kò ní lè kò ní lè ṣe òṣì tó tó yẹ if anybody give us about money i'm coming for ìyá yín kò ní dá fún yàrá ìyá yín gbà tí mo lọ sọ́sìtì náà fún mi lóògùn sí ṣé mi fi rẹ́rìn mo àtúndébẹ̀ wọn ní kọ́ ọmọ mi bọ́ṣọ kọ́ jẹ́ kó tutù kó sí lára rẹ̀ kó máa wúkọ́ aburúkọ kò ò ní kí ọmọ mi tó bá wúkọ́ lónìí ó máa stop ọlọ́run ló máa ń wọ ọmọ oní búrẹ́dì àwọn òkú ọ̀run àti bàbá mi àti ìyálàyà ìyálàyà bàbá láàmì tó wà lọ́run àti bàbá tiẹ̀ náà wọ́n ní wọ́n ní wọ́n fẹ́ rí báyìí wọ́n sọ fún mi wọ́n ní wọ́n fẹ́ rí ẹ̀yin tẹ́ bá gbógun ti sẹ́rà tẹ́ gbógun tì mí òun ẹ̀yin ni wọ́n náà fẹ́ rí lọ́hùn ẹ̀yin lẹ́ máa lọ tẹ́lẹ̀ lẹ́ máa lọ sọ́hùn wọ́n wá wọ́n ti dọ̀gá yín àwọn lẹ́ máa lọ bá wọn ò tí fẹ́ rí àwa báyìí. nonsense mo bọ̀ mi ti dé ọlábàjì kò ní ta fún ẹni o èèyàn kan máa ó lu platform pa èèyàn máa ṣèwà fún lọ́wọ́ ẹ̀ ní jèrè gbogbo ẹni tó bá ń fún ẹ sábọ̀ lówó tẹ ń fún yín alva ikú ọmọ lọ́dọ̀ máa fi sọ fún yín kò sábúrúkú tó máa ṣe ọmọ mi let me tell you anybody ma no I want to tell the Canada government now please I came for potential please o oh, I'm not rude o oh. some people playing around my daughter I don't want anybody to give my don't nobody should play around my daughter around me I'm not a bad person I'm fighting all these people for your country, for you not to be corrupt. I mean, for your people not to be attacked. I'm fighting their their their, their virus. When they attack system, they destroy the system. I'm not rude to anybody. And when you know the gravity of the work I'm doing, you will know that I'm actually supporting any system, including my Nigeria government, the Nigeria system, Canada, and any country I love. I support their system. I'm not a bad person. Say go. fún ọ̀rẹ́ ẹ tó ń fún ẹ sábọ̀dù lówó tó o bá fẹ́ kí ibẹ̀ yẹn wo tá a bá bẹ̀ lọ́wọ́ ọlọ́run wọn máa fa ìjọba gáràjì jà ẹ má dẹ̀ forí burúkú kẹ́kọ́ anybody lọ́rùn ẹ máa sọ pé lọ́mọ nàìjíríà wọn máa ní wọ́n pa tẹ́ bá pa ń kọ́ ẹ̀yìn máa tẹ́ bá pa ẹnìkan hundred máa kú lé yín wà láì tàláì ọwọ́ kan lẹ nà ọwọ́ ọlọ́run lèmi máa bí ṣe máa ṣe fọ́lọ́run rè mo náwó mo bẹ̀bẹ̀ fún ọlọ́run ni ọwọ́ ọlọ́run kẹ̀dẹ̀ ló tẹ́lẹ̀ rẹ káyé ayé ni akọ fún yín akọ fún yín lóko akọ fún yín lọ́nà akọ fún gbogbo ọ̀nà torí bẹ́ẹ̀ ẹ tọwọ́ ọmọ yín sápò anybody if you wage war against me i wage war against you okay tó o bá pọwọ́ dà tì mí màá wá pọwọ́ dà tì ẹ́ má try nonsense pẹ̀lú mi anybody tó bá wà nídìí ẹni tẹ́ máa sọ kàtẹ tó ń kọrin èlé kọ́kọ́ lè rà gbogbo yín ni mo sọ ẹ ṣú ara yín you have hurt me enough you have dealt with my daughter enough enough is enough of your fuckery àti gbogbo yín ni o àtẹ̀yìn mi tí mi ò fẹ́ dárúkọ tí mo máa rí pé ẹ wà relevant ok <laughs> tí mo fẹ́ kọ́ lọ́n fúnra rẹ̀ tọ́sọ̀ yín kó dì pẹ̀lú yín accordingly so ti yé ìyẹn bó ṣe jẹ́ o so ọ̀rọ̀ tí mo sọ ń bìbà ìyá àbàdàn ó ti ba ọ̀pọ̀lọpọ̀ èèyàn ayé èèyàn jẹ́ nígbà yẹn ẹni yẹn pè mí láti bo níṣẹ́ kágìrì ni ó lóun fẹ́ fún mi lówó ó ní kí n mú àkáǹtì nàbà mi wá ó wá sọ ẹ kí n wọ ara òun ra cream lọ́wọ́ beauty world ó tún rà lọ́wọ́ ìyá oge àwọn méjì tó dárúkọ fún mi nìyẹn àwọn méjì tó dárúkọ fún mi ìyá oge àti fún mi beauty world mo ti ṣe ṣáàtì yìí ti pẹ́ rí o tán bá ní kí n wá fún wọn bọ́mbà tó bọ́mbà wọn ni wọ́n fẹ́ borúkọ wọn jẹ́ ni ìgbà yẹn ni Esabod jáde ló ba gbogbo táyé wọn jẹ́ wọ́n tún máa padà lọ sọ́dọ̀ wọn ìyá Ìbàdàn ló wà mẹ́ lẹ́yìn tó ba táyé wọn jẹ́ òun ló ní ná fún lówó ní Nàìjíríà tó ń tajà yẹn ló tún jí owó gbé ní Canada mi báyìí ló tún lọ wọ́n máa wá forúkọ wọn sí pósítà wọ́n ní wọ́n jealous wọn kí ni wọ́n fẹ́ jealous ló pa dẹ́tí wọ́n ní kò sí security nàìjíríà ẹni tó bá tó ralẹ̀ tó ralẹ̀ sí nàìjíríà owó tó ń jí gbé ni tó ìkùn tí wọ́n mọ bí efcc tó ti ń bá wọn fa wèrè tán wọ bó ṣe máa fi de nǹkan mọ́lẹ̀ that's it ó ti yé àbí kan jalè ṣẹ́yìn mọ̀ pé gbowó ní Canada ń jọ sí tó ya two fifty thousand láti tó fi bẹ́ tó gbé bẹ́ tó sọ̀rọ̀ ẹ̀ di ọmọ agbèbẹ́ nílùú Ọ̀yọ́ àbí ní Ọ̀ṣun ṣẹ́yìn mọ̀ so ìyẹn bó ṣe jẹ́ ọ tẹ́ni bá mo kàn mo kàn sọ fún yín ni ó lè jẹ́ lénìí ni màá ṣe ó dẹ̀ lè jẹ́ lọ́la ó ti yé bẹ́yẹn I will come and I will say this ẹ ní sóríire wọ́n máa sọ pé àwọn èèyàn tó gánú ayé wọ́n fún un lówó gan o àwọn èèyàn tó gánú ayé wọ́n ṣe dáadáa fóun gan o lẹ́yìn tẹ́ bá ti pa èèyàn tán tẹ́ bá ti fẹ́ ba ayé èèyàn tán ẹ wá gbé sábọ̀ sórí social media kó lè máa bá yín defend àwọn ìlú Irish they should be able to take care of him ìlú tí mo wà yìí little little bí mo ṣe ń rí láti sọ you service Canada with whatever you are Canada ń bíbá ẹni mo ti rí sí they should be able to be àwọn ló fún ní certificate wèrè kó máa ṣiṣẹ́ to bá jẹ́ pé lówó kì í ṣe pé wọ́n máa kówó àwọn terrorists máa máa kówó fún láti Nàìjíríà láti place ẹ̀ síbẹ̀ wọ́n á social media so wọ́n máa go after people ẹ jọ̀ọ́ o a fẹ́ declare ara wa bíi evil o kí oníkálukú kó maintain ṣégo go. ọ̀rẹ́ ẹ̀ yẹn kó sọ fún tó ń talẹ̀ tó lóun talẹ̀ kí lè mi tẹ́ẹ̀fẹ́ ká yẹ yín parẹ́ tẹ́ẹ̀fẹ́ ká ṣì yín kókóta ẹ tètè sọ fún kó withdraw gbogbo òṣì tó bá gbé fún Esabod máa pe EFCC wà láìtàláì EFCC ò lè jọ kò ṣejú pé kán fún mi ní wọn fún mi lówó kán fún mi ní star wọn kọ́ sọ pé àwọn recognize mi o kán fún mi ní pé France wọn ni mí adẹ̀jọ́ tún Nàìjíríà ṣe ni ṣó ti yẹ yín mẹ́yẹn mo mọ̀ pé mi ò lè rówó lọ́wọ́ yín mi expect owó from you wọ́n rí but káyé yín ayé yín lè bàjẹ́ látọwọ́ mi kò ṣe nǹkan kan toráyé mi gan kò dá látọwọ́ yín gbà tó dá látọwọ́ ara yín tó tẹ́ rí báyé mi ń da mo fẹ́ máa mókè díẹ̀díẹ̀ lára yín ló dìde àti àwọn sẹ̀lẹ́bẹ̀tì wèrè náà dìde náà náà fẹ́ báyé mi jẹ́ so tẹ́mi gan náà ti ń bá fi nǹkan tẹ́ ti dà sí mi lára tí mo fẹ́ dà sí lára díẹ̀ tẹ́mi náà báyé yín kò séwọ̀ bẹ́ẹ̀ torí ẹni tó ẹni yẹn ó ń báyé èèyàn jẹ́ face to face ó báyé mi níbí báyìí ó hàn náà sì kú bàbá ọmọ mi ó jáde wá fi wọ́lẹ̀ mi kí ni mo ṣe sí so nísìnyí àmọ́ àníkáyé yín má bàjẹ́ àmọ́ àní Auto Bola ń bayé èèyàn yes mo fẹ́ bayé mi tí bayé èèyàn jẹ́ tẹ́lẹ̀ mo fẹ́ bayé èèyàn jẹ́ so tó bá ti mi lọ́nà tó jẹ́ pé bayé bayé jẹ́ nìyẹn dúró má dúró dè mí mo má bayé ẹ̀jẹ̀ dísà màrà má bàjẹ́ kò sábúrú tó máa ṣe ọmọ mi read my lips <laughs> United Nations is watching kò sábúrú tó máa ṣe ọmọ mi we are saying no to killing say no to batting fraudster àyín terrorist àti olórí burúkú olóṣì you you are you paying money you pay your due tax to the government that you are sending forty million twenty-five million to Dublin for somebody that used to be boss that he has money that is sending away àti gbogbo nǹkan tó ń pààyàn lórí social media and go after people's life and I'm complaining about some of your colleagues that have done evil to me and then you are giving money then you are showing to your face that you are part of the evil one that has sponsored money to be destroying people's life we say no to terrorists So don't, if you don't want me to declare you terrorist, ẹ jẹ́ kó ìyá yín pé o. I know they fear ìyá yín. Ìyá tán lè fi jẹ mí náà ni pé kí wọ́n sọ pé wọn ò ní jẹ́ kélé pọ̀, wọn ò fẹ́ kí tí wà lé gan ni. Ṣé iná fún yín? Pé tó bá rówó sí, ó lè sọ pé òun fẹ́ lọ. Kódà ẹ̀ lọ kó fẹ́ lọ, wọn ò fẹ́ kí ikú, wọn ò fẹ́ kí kọ̀kọ́ to lè. Wọ́n ń tọ́ṣọ̀ mi. For good nínú nǹkan tó ń ṣe fún mi to jẹ́ burúkú yìí. Evil wà níbẹ̀, I mean good wà níbẹ̀. Ní tí Canada ń ṣe fún mi lọ́wọ́lọ́wọ́. Ẹ́ good wà nínú ẹ̀ ok so ẹ jẹ́ kórìí ìyá yín kó pé mo sọ fún yín ni o ẹgbẹ́ àbẹ́ dáhùn tó o bá fẹ́ kó lọ rìtáyà ẹ wo bó ṣe rìtáyà yín hmm? bó ṣe rìtáyà somebody ẹ jẹ́ kórìí ìyá yín kó pé ẹ ti wá gbéṣẹ́ lọ sọ́nà bòmíì tí bá complain nípa èèyàn tó bá yẹ ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ lọ ń fún lóúnjẹ ikú ọlọ́mọ wọlé ẹ. ikú burúkú máa wọlé ẹ̀kọ́ jìjì rí màá lé kò sí nǹkan kan tó máa ṣe mí kò sí nǹkan tó máa ṣe ọmọ mi ojú mi kò sí nǹkan kan àbúrò kankan tó máa ṣe mí tó máa ṣe ọmọ mi. èèyàn platform wọn máa monetize àwa a flag page mi tó bá flag page yẹn tán ẹ̀ máa èèyàn wá sanwó fún ẹ̀ ní sóríire ọlọ́bàájí ayé ò ní dáa mo ti bá ẹ̀ pò níjọ́ sírí this time around ìyá máa jẹ́ torí àwọn tó gbéṣẹ́ tó ń talẹ̀ yẹn tó nílẹ̀ yẹn tó gbéṣẹ́ fún ẹ wọn àwọn wọn ti di ológun àná ní nàìjíríà wọn dẹ̀ ti di àwọn rúlà àná kì í ṣe rúlà yìí kì í ṣe ìjọba ìkọ́ ló fún ẹ níṣẹ́ yẹn tó ń ta gbogbo ilẹ̀ ẹ̀pẹ́ tó ń ta gbogbo ilẹ̀ èkó tó ń ta tìbàdàn tó ń ta gbogbo ẹ̀ èló lówó tó ń sọ fún gọ́ọ̀mẹ̀tì nàìjíríà tó fi tó fi san owó fún ẹ sábọ̀ twenty five million ama máa fi bọ́ọ̀sì fún wa lórí ẹni ṣá tó dájẹ́ ẹni kò ní jẹ yín a lot of radio station a lot of people tó máa kó àwọn èèyàn face to face tó máa kó àwọn yarúgbó ni wọ́n ń fúnyàn lóúnjẹ nàìjíríà ó gbé fún wọn kó máa polówó lẹ̀ fún ẹ orí facebook ni láti máa dórí facebook ni ìjà ìlú lórí facebook ni ó ní jẹ ó ní jẹrẹ ẹyẹ yóò ní dáa àti ìwọ tó ní ìwọ lọ́lá Ọbásanjọ́ fà ó fẹ́ kí nǹkan ọ̀sẹ̀ kú gbogbo nǹkan ọ̀sẹ̀ ló máa kú dànù gbogbo gbèsè ló máa bù ẹ́ ní nǹkan tẹ́ Esabod ṣe fún èmi tó ṣe fún èmi lórí social media gbogbo tó ṣe fún mi ló máa ṣe ló máa ṣe ló máa ṣe gbogbo fáwọn ẹ onídá fún gbogbo yín ni. lórí bí kò máa sọ pé wọn láìkì èmi láìkì yín ni you know I hate you with passion pẹ́ẹ́ tí bá wo fídíò tí mo ṣe fún yín báyìí báyìí má kò máa wò pé ah but it's good so that it's part of evidence torí tá a bá ṣoore fún ìkà ìkà náà ló máa fi san tó bá ti yá so tá a bá ṣe ibi fún wọn fún ìkà yẹn padà a máa máa lo àwọn fídíò tá a ti ṣe yẹn bí example check it see it lọ check it out wọn máa sọ fún ẹ pé eh, they will do good bad to you gan ni o i ma do bad to me do bad to me i do bad to you wọn máa sọ pé eh, ọmọ ẹ ṣé ọmọ ẹ pé ọlọmọ ń bì kan wo tó bá pọ ọmọ mi máa pọ ọmọ ẹ mẹ́sàn-án tó bá bí ọmọ <laughs> máa pa mẹ́sàn-án ní ọmọ ẹ